gẹ́gẹ́ bí ètò tó kọjá lórí àpàtà lára ẹlòmíì gbogbo ẹni tó bá rí báyìí lára rẹ̀ náà rọ̀nàdọ́ọ̀nà wọn dọ́dọ̀ ọlọ́run sọ fún pé lágbájá ọmọ lágbájá bó ṣe lo àsìkò tiẹ̀ ní rọ̀nàdọ́ọ̀nà yìí o tọ́wọ́ á òun náà dúkú náà yà wọ́n sílẹ̀ ní ara ẹ̀ nínú oṣù yìí kí lè fi tìwájú ọlọ́run ṣe olóore o kí ni wọn náà ti síwájú ọlọ́run nínú àwọn ṣe olóore ẹni tó bá yẹ sí kó ronú kàn án ṣe àlàáfíà bí mo ṣe lágbára mo ṣe tó báyìí mo ṣe lágbára mi ni mo ṣe eléyìí kọ́yà náà dúpẹ́ fún ọlọ́run o kọ́ máa dúpẹ́ fún ọlọ́run kọ́lọ́run fún un nígbà láàyè àti lèṣe dáadáa ní oṣù rọ̀dán bákan náà kó tún máa wá bẹ ọlọ́run pé tọ́ ọ̀dẹ́ ọlọ́run èmi wo pé mo ṣe é ní o pípa rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ lọ́wọ́ ọlọ́dà kò mọ́ sábà lọ́wọ́ mi bákan náà kó kálukú wa ká tó wá tà parada gbogbo àwọn sí olóore tá a ṣe nínú rọ̀mọ̀dọ́nà náà nì ká má fi gbígbó wọn nínú rọ̀mọ̀dọ́nà nìkan ká má jọ jẹ́ pé rọ̀mọ̀dọ́nà làálá rẹ̀ ká má fi rọ̀mọ̀dọ́nà sàálẹ̀ ká tó máa tẹ̀síwájú mi níbi ìmọ̀ àtẹ̀lé tọ́lọ́run nípa àwọn tó kù nù gbèsè náà láti máa lò gbogbo ẹ̀kọ́ bá wá jẹ́ aláṣejù ẹ̀rí tó jẹ́ pé ó ṣe àsìkò náà ó ṣe é lóko ni kò lóṣù rọmọdọ́nà bó ti yẹ pè ní àwọn tí wọ́n rà àforíjì òun ọlọ́run àwọn làwọn tí wọ́n bá pa ẹ̀dá àti tí wọ́n wá nígbàgbọ́ sí ọlọ́run tí wọ́n ronú kan ọlọ́run tí wọ́n rántí ọlọ́run gbogbo gbà tí wọ́n wá ń ṣiṣẹ́ dáadáa ọlọ́run nígbà àwọn tó bá rí báyìí òwò pààrọ̀ aburú wọn tí wọ́n ṣe tẹ́lẹ̀ yẹn òwò bá wọn fi dáadáa dúpò rẹ̀ torí pé òun ọlọ́run ọba aláforíjì lòun aláàánú sì lòun ọlọ́run ọba pẹ̀lú àbẹ́ẹ̀ríkà tá a dúró tiẹ̀ wá fẹ́ràn àwa tó tọ́ lọ́hùn kò sí nàmá kò sí ẹni wọ́n fẹ́ràn àwa tó tọ́ lọ́hùn. lóbi jẹ́ sọ́kọ́ kálukú wa ká máa kíyèsí tó máa jáde lẹ́nu wa bí nǹkan kan bá bá ẹlòmíì lẹ́yìn tó ṣe pé ìdá kan nù nínú ìdá ọgọ́rùn-ún tó bá ẹlòmíì tó sì tún sọ wípé alihamudulilayi kí ẹ pé nǹkan àwọn tẹ lọ́rùn ṣùgbọ́n ti àlàáfíà láì fọ́nrán yìí pé ọlọ́run tó gbé wá tí ò dẹ́rù lọ́rùn náà ló tó padà gbé owó bẹ̀. ètò ọ̀wá tó dá kan ìdá ọgọ́rùn-ún nítorí bá lọ àwọn yẹn tí wọ́n ṣe báwọn òun náà lọ́kàn wọn tí ó ti wọn wá sọ ìsọkúsọ sísàkárí ọlọ́run gbẹ̀gà ọlọ́run tiẹ̀ wá bá tòun jẹ́ tòun mọ̀ ta níwájú ọlọ́run ọlọ́run ò tiẹ̀ wá rí náà lóhùn kúta kò tẹ̀ dúró dáadáa lórúkọ òun. rí kọ́nà wọ̀ sánú rẹ̀ gbogbo owó tó bá rí bẹ́ẹ̀ lọ tún bá síwájú ọlọ́run kọ́ ọlọ́tọ́rọ́ àforíjì kọ́ ọmọ wa ní àgbìyèlé wípé gbogbo tí ó bá ọ nínú ìṣòro tó bẹ́ẹ̀ sọ dídàkudà níwájú ọlọ́run ni ọlọ́run wà lẹ́fẹ̀ẹ́ lálágbára àti bọ́ ọgbẹ́ kúrò bẹ́ẹ̀ yóò wà nínú ọbí dáadáa yóò tó fi pààrọ̀ rẹ̀ yóò wà á máa tó gbèsè ayé bí bàbí nira àkókò sí ẹ̀fọ́ láyé ọlọ́run wà lálágbára kó fi bẹ́ẹ̀ fọ́ tó wá látara àwọn ìtawà náà ṣe tó kù díẹ̀ kàtó kábà wọn dáadáa pààrọ̀ ẹ̀ káwá tẹ̀lé wọn dáadáa náà ṣe kábìlì pàdé ọlọ́run ẹ̀yà bí sinmi ọlọ́run oṣù rọ̀mọdọ́ọ̀nù tó kọjá báyìí níbi ìsàlàyé ẹ̀ fún wa àrẹ́bí dáhùn ẹ̀ pé àánú ló kúnú ẹ̀ àforíjì ló kúnú ẹ̀ ìbọ́kùn ẹrú ìbọ́kùn iná kúò lọ́rùn ẹrú òun ló sì pa òun ló kú rẹ̀ tìmùtìmù tó bá lẹ̀ oṣù rọ̀mọdán yìí wá dé ó sì lọ ọ wá fi àwọn èèyàn lẹ́ẹ̀bẹ̀ lómìnira ìbẹ́nu àwọn èèyàn tó jẹ pé nígbà tí rọ̀mọdán yìí dé gbogbo àwọn ẹ̀tọ́ tó yẹ kó ṣe nínú oṣù yóò pé dáadáa kódà ó dúró déédéé lórí kò fi wáàsí nílẹ̀ ó mọ wá wáàsí gbogbo ìgbà ló gbọ́ wáàsí irun jama ó mójútó dáadáa gbogbo àwọn ìwà ẹ̀ṣẹ̀ gbogbo ẹ̀ lọ́ta kété sí ọ̀yàn ní pọ́sì lásìkò kẹrẹ lásìkò rọ̀mọ̀dọ́n gbogbo àwọn kílọ̀bù tí máa ń lọ tó ṣe gbogbo àwọn kílọ̀bù wọ̀nyí tí máa ń lọ wọ̀nyí kò sí dáadáa kan tí wọ́n ń ṣe ń bẹ̀ tó ti bàjẹ́ lọ bí kádébẹ̀ kan mo ti kájí sọ́ọ̀sì lórí bí wọ́n ṣe bá wọn wọ́n ṣe kówó jẹ lórí bí wọ́n ṣe ṣàwọn ìwàkiwà tí wọ́n fi pa àwọn ọmọ àwọn ọmọ ọlọ́mọ ẹlẹ́kùnjáyé òwúrọ̀ àwọn kan wọ̀nyí òun ló wáyé láwọn kílọ̀bù tó máa ń lọ tẹ́lẹ̀ ṣùgbọ́n pàtó ọmọ lọ́nà dé gbogbo àwọn kan wọ̀nyí lọ́pàá ti gbogbo àwọn ìwàkiwà wọ̀nyí ọta kété sí ó jìnnà sí nígbà tí ọmọ lọ́nà dé bẹ́ẹ̀ ni ọ̀dọ́ náà ti wá fi ẹlòmíì náà lórí lọ kódà nínú oṣù náà òun náà jẹ ẹ̀mí ẹ̀ lógún àtọ̀sán àtòru ní tó máa fi ṣe dọ́kítà ní máa fi ṣe ìtọrẹ àánú báwọn èèyàn gbogbo tó bá rí báyìí àlékún orin náà máa kẹ́tù bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kódà irú ẹni bẹ́ẹ̀ àánú ọ̀jẹ̀ tiẹ̀ torí kóun náà ṣe dáadáa tó yẹ kó ṣe nínú oṣù náà ìyẹn náà wà lè kí wọn wá ń sọ fún wa ní tiwa nílọ gbogbo àwọn tọ́ba rí báyìí tó yẹ pé bí rọmọdọ́nà ti bá wa nìyí tó yẹ pé bẹ́ẹ̀ náà rọmọdọ́nà sì fi wá sí tó bá rí bẹ́ẹ̀ ọlọ́run kì wá ń lọ o wípé ká mọ̀kò padà sí ilé ìbu àná o ẹni gbogbo ẹni tí rọmọdọ́nà dé àwọn àbá mi àpèjúwe irú ẹni bẹ́ẹ̀ tí rọmọdọ́nà dé tó kọ àwọn ìwà ẹ̀ṣẹ̀ tì tó gbé ìwà dáadáa wọn tó jẹ́ ọmọlúwàbí tó tọ́ ìwà àwọn aládùúgbò rẹ̀ tí wọ́n mọ̀ pé ah, ọkùnrin yìí gbà rẹ̀ àwọn tó jọ pass àwọn tó wà nílẹ̀ tó ṣiṣẹ́ pọ̀ wọ́n mọ̀ pé inú àwẹ̀ lágbájá wà sọ́ọ̀bù títí tajà wọ́n mọ̀ pé ah, inú àwẹ̀ lágbájá wà lóòótọ́ látara kínyẹn látara àwọ̀ dáadáa ni o wọ́n mọ̀ pé gbàwẹ̀ lóòótọ́ pẹ̀lú wà dáadáa àti ìtẹ̀lẹ́tọ́lọ́run tí ọ̀dọ́ àná bá lọ tán tí ẹ tó máa rí ọ bẹ́ẹ̀ náà ni o. ọlọ́ni ẹ má padà sí orí ìwà abú yìí má o torí pé èébì yìí dẹ ti bí dẹ mọ̀nà lè padà lọ jẹ má. ọlọ́ni ẹ má padà jẹ má lẹ́yìn ìgbà tọ́lọ̀ ti tún ilẹ̀ ṣe kí ọlọ́run ti tún lẹ̀ ṣe ọlọ́run fi ìgbàgbọ́ tún lẹ̀ ṣe ìgbàgbọ́ wa tó dúró déédéé lọ́rọ̀ náà kájọ wà bẹ́ẹ̀ kájọ dúró bẹ́ẹ̀ ká sì máa lò lọ bẹ́ẹ̀ káàbí lọ lè pàdé ọlọ́run wa wa. ẹ̀yà ló sin ọlọ́run ẹ̀já lọ mọ̀ ẹ́ pé ọlọ́run bá lè kẹ́ ọ́ ṣe ìdẹ́ra wà léwá lórí o láwọn ìdẹ́ra ilé ìta àlejò ń bá rẹ̀ ká níbi tó ṣe pé. kálukú aláàbí ní pírátíkà ẹ̀ wọ́n tó fúnra rẹ̀ ó mọ̀ ìgbẹ́ wọn èèyàn gbọ́dọ̀ yá ń nínú rọ̀mọ̀dọ́nù wọn lọ́ọ́ kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ torí pé ìwọ fúnra rẹ̀ ebi pa wọn náà ọmọ ìpẹ́kẹ́bí ọmọ ọkọ wọn làkejì kése tó bá mu torí pé pípa wọn náà wọn náà ti mọ̀ nígbà tí bẹ́ẹ̀ kẹ́bí ọmọ pààyàn wọn náà lè wá mọ̀ ìpẹ́ rárá kọjá kéèyàn yá wọn o kò yẹ kí yẹn ó lè máa jẹun yó kébi ọmọ wa pẹ́ nìkan kò yẹ bẹ́ẹ̀ torí kò wọ́n náà fi ìnira ti bẹ níbi kébi ọmọ pa yẹn. bákan náà nínú tá a kọ́ ní ẹ̀kọ́ wa òun ni tá a mọ̀ sí ìjà ẹ̀mí lógun níbi àwọn gbogbo tí ń jẹ́ ìfẹ́ ẹnu gbogbo àwọn tí ṣètọ́ ni wọ́n máa pa ní láti pé kéèyàn ó ṣe gbogbo wa náà la kẹ́kọ̀ọ́ lórí eléyìí tó sì jẹ́ pé ẹ̀mí wa náà ọkọ̀ dọ̀rọ̀ má eléyìí táwọn ọ̀nà wo jàmbá táwọn náà wọnú Ramadan á yí pé gbogbo tí ń jẹ́ ìwà àbàjẹ́ pátá pàpà á jùlọ lọ́sàn-án àwẹ̀ gbogbo ẹni tó wá kó òun ní ládá tó pé lórí àwẹ̀ tó ń gbà gbogbo tó jẹ́ ìwà àbàjẹ́ pátá lóbi nà kódà àwọn nǹkan akókó jẹ́ ẹ̀tọ́ wa gan nígbà tí àwọn tí ì dé tó yẹ mẹ́tọ́ wa ni a lè ṣe é àwọn òtún hàn ní àwọn ọ̀rọ̀ fún wa bá àgbọ̀dọ̀ sí lọ́sàn-án àwẹ̀ fúnra wa láwa dá wà nulẹ̀ ẹnì kankan ò ní sí pẹ̀lú wa. fíríjì rẹ̀ wà sísí kọ́kọ́rọ́ rẹ̀ ọ̀sán lọ́wọ́ rẹ̀. wọ́n pa tí wọ́n bá yóò gbóná ọ̀ wá ní sèṣì lọ sí fíríjì náà yìí pé ìgbé lọ mú wọ́n ti fi dàbẹ́ lọ. ó lè kó sẹ̀yìn ara ẹ̀ kó sọ́dọ̀ pàtàkì tí pòlíìsì ẹ̀ gbà náà wọn náà ló ń pòlíìsì ẹ̀ yára ẹ̀ wípé àníṣe ẹ̀ kò gbọdọ̀ lọ́bẹ̀ ọ̀ gbọdọ̀ délẹ̀ kódà ó ní oríṣiríṣi àwọn ọ̀gá pápánu ọ̀sán wà nù bíi àwọn oríṣiríṣi àwọn tó wà bẹ́ẹ̀ oúnjẹ jíjẹ tó dáa yóò wà nulẹ̀ ṣùgbọ́n mi ìyá ọmọ sọ fún mi pé àlọ́ ọ̀gbọ́dọ̀ débẹ̀ àlọ́ ọ̀gbọ́dọ̀ débẹ̀ ẹ̀tọ́ rẹ ni ọ̀gbọ́dọ̀ dalẹ́ kó tó débẹ̀ gbogbo àwọn ọ̀nà tá a máa fi ja ẹ̀mí lógun nínú àwọn ẹ̀kọ́ tá a kọ́ ara ẹ̀ dànù bá a ṣe wá lè kápá ẹ̀mí wa gbà náà tí ò lè débi tó jẹ́ ẹ̀tọ́ ẹ̀ tí ò lè débi tó jẹ́ èèwọ̀ lásìkò bá náà tí rọ̀mùdá àná bá tán náà ó yẹ ká lè kápá ẹ̀mí náà láti fi àwọn ìgbà tó jẹ́ èèwọ̀ tó yẹ ká lè nínú àwọn ẹ̀kọ́ tá a kọ́ mẹ́nu o. corre lì bó ti gbọdọ̀ máa lò ó nínú àwẹ̀ ọ̀dọ́n bí mo ti lò ó nínú ọ̀dọ́n náà nì bẹ́ẹ̀ náà ni kí n máa wá lò ó nígbà tí wọ́n ọ̀dọ́n náà tán látara alábàágbé látara ọmọ látara òbí látara ìyàwó látara ọkọ látara ọ̀gá látara ọmọọṣẹ́ látara ọ̀rẹ́ gbogbo àwọn sùúrù tá a ní bá akẹ́kọ̀ọ́ ìgbà náà nígbà tí wọ́n ọ̀dọ́n náà náà yìí náà kí a máa lo ìwà sùúrù láàrin ara wa. bákan náà nínú àwọn tó yẹ ká kọ́ nínú oṣù ọ̀dọ́ ìkọjá àwọn ẹ̀kọ́ tá a kọ́ bẹ́ẹ̀ tá a kàn ara ṣe rìdíṣàn fúnra wa tá a fẹ́ kó kálukú wa náà ká máa gbìyànjú àti máa lò ó. òun ni kó kálukú wa táwọn pa akẹ́kọ̀ọ́ pé yẹn máa ń ní ètò lórí ìgbésí ayé ẹ̀ jẹ̀mọ́ bẹ́ẹ̀ ló mi lè sẹ́ni lòpin sí ayé ẹ̀ kò lójútùú wàlláhì bẹ́ẹ̀ ló mi sẹ́ni lòpin sí ayé ẹ̀ kò lójútùú kan bẹ́ẹ̀ ẹ̀rọ bẹ́ẹ̀ kọ́lá kò yí láàárọ̀ náà ẹ̀ wáyé ti yí láàárọ̀ kò lé àkáǹtì pé kí lòun fẹ́ sí lónìí jẹ̀mọ́ yẹn máa ń lé lòpin sí ayé ẹ̀ ó lé lòpin sí pápá jùlọ wọn bá lé lé bóòlù ó lòsẹ̀ ní ayé rẹ bóòlù ó ṣe wá fún lè fojú ya tìyàwó rẹ kó bóòlù ṣe kí àwọn ẹlò ló tiẹ̀ lórí ìtẹ̀lé tọ́lọ́mù bóòlù ṣe fẹ́ tó ètò ìgbésí ayé àwọn. bó ṣe rí tẹ́lẹ̀ gbogbo àwọn ẹ̀kọ́ yìí lápá ló Ramadan mùsùlùmí máa ń létò ní lórí ìgbésí ayé ẹ̀ èèyàn sì máa dúró lórí ètò òun bí ẹ bá sọ pé a fẹ́ ṣe program láago mẹ́wàá mùsùlùmí ọ̀gbọ́dọ̀ máa sọ pé Africa time ní jàre tọ́ba làgùn mọ́kànlá ìjà àbúrò àwọn tẹ̀ àbí ìjà àwọn ọ̀lọ́lá àgùn mọ́kànlá. Kini yẹn bà wá jẹ́ bàbá àdúgbò ńlẹ̀ Yorùbá ó bà wá jẹ́ pọ̀ gbà wọ́n wá pé Africa time wọ́n tún wá sọ pé Islamic time Amẹ́ríkà èyí tó yẹ ká máa lò náà ni bí Islam ti gbé kalẹ̀ láì sẹ́ni tí kankan di lọ́wọ́ kọ́nà bí sí ìwúkọ́ di lọ́wọ́ òun náà wà nǹkan kan tí ó àwọn òun ò kátó wá rẹ́ nìkan kọ́ wá jò kó ta kọ́ mọ wá tẹ fóònù gbà náà jẹ̀mọ́ kọ́ wá pé òun sáré fẹ́ mo fẹ́ wo àwọn mẹ́sàgì kan lórí wásaapu wásaapu lọ fẹ́ wò lásìkò tí tìǹbù jọba ó kálukú ní ọ̀pọ̀ sí ti abọ́ oúnjẹ tí ó wọ abọ́ oúnjẹ mọ́dọ̀ tí ó bá bàá dára nígbà tó wá dé sí pásíkò òní ó pásíkò òní ṣe nǹkan àmì ìfowópamọ́ débi tí ilẹ̀ tó bá ti bí ẹ̀yìn padà bí padà jẹ́ kó tiẹ̀ jẹ́ sí wípé ìsìláàmù fètò sí wípé káyọ̀ tó kú sínú ládàwà bẹ́ẹ̀. báyìí lẹ́bi òsèwálé ní kòkòrò lágbọ́dọ̀ máa gbìyànjú láti máa lò ó nígbà tí wọ́n lọ́nà wá tán torí mi ká máa lò yìí òun ló ju ìwà ilé eléyìí tá a ṣe síwájú ọlọ́run náà ọjọ́ ìtẹ́wọ́gbà ìwájú ọlọ́run. الحمد لله الذي من علينا بنعمة الإسلام ولا يزال يوالي على عباده مواسم الفضل والإنعام فبعد أن انتهى شهر رمضان أعقبه بأشهر الحج إلى بيته الحرام وأشهد أن لا إله إلا الله وأنه لا شريك له ذو الجلال والإكرام وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله أفضل الصلاة والسلام أما بعد عباد الله اتقوا الله تعالى وتابعوا في خيرات بعد رمضان فإن من علامات قبول الحسنة فعل الحسنة مالها وما شهر رمضان إلا منشط على الخير ومبدأ للتوبة والعمل الصالح ونهاية العمل تكون بالموت لا بخروج رمضان وإن من علامة قبول التوبة والأعمال فيما قمنا به في رمضان أن يكون الإنسان بعد رمضان أحسن حالا في الطاعة أما قبل رمضان ومن علامات رد والإذلال أن يكون الإنسان هذا رمضان أسوأ حالا مما قبله فتنقوا لأنفسكم رحمكم الله وانظروا أهلكم بعد رمضان واعلموا أن باب التوبة مفتوح دائما في رمضان وفي كل الزمان فمن فاتته التوبة في رمضان فلا يقنط من رحمة الله بل يبادر بالتوبة في أي وقت كان فإن الله يتوب على من تاب ويغفر الذنوب لمن رجع إليه قال تعالى قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وأنيبوا إلى ربكم وأسلموا له من قبل أن يأتيكم العذاب ثم لا تنصرون واتبعوا أحسن ما أنزل إليكم من ربكم من قبل أن يأتيكم العذاب بغتة وأنتم لا تشكرون. حافظوا على ما قسمتم في رمضان من الحسنات ولا تفسدوا بالرجوع إلى المآسي والسيئات فتعدموا ما بنيتم وتبطلوا ما قدمتم فإن السيئات إذا كثرت آلك الإنسان آلكت الإنسان ورجعت بأصلاته في الميزان قال تعالى ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم بما كانوا بآياتنا يظلمون ومن واجبات المسلم ألا يقوته صيام تطوع لما فيه من فضل عظيم وأجر كريم فبالحديث القدس قال النبي صلى الله عليه وسلم قال الله تعالى كل عمل ابن آدم لا على أسر على أسرة بعشر أمثالها إلى سبع مئتين قال الله عز وجل إلا صوم فإنه لي وأنا أجزي به وأكثر تطوع صيام داعود عليه الصلاة والسلام كان يصوم يوما ويفطر يوما ومن التطوع أيضا شهر الله المحرم فهو من أفضل الصيام كما قال النبي صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله الحرام واكلوا العشر أي العاشر وهو يوم عاشوراء ثم التاسع وكذلك صيام يوم عرفة من الصيام التطوع التي يقوم بها الإنسان وله أجر جزيل بذلك ومنها أيضا صيام ستة أيام من شوال لقول النبي صلى الله عليه وسلم من حديث أبي أيوب الأنصاري من صام رمضان ثم أتباعه ستة من شوال كان كصيام دار أخرجه مسلم وكذلك تسعة أيام من أول شهر الحجة وآكلها يوم عرفة لقول النبي صلى الله عليه وسلم صوم يوم عرفة كفارة السنتين سنة ماضية وسنة مستقبلة ومنها أيضا صيام أيام العيد من كل شهر وهي يوم الثالث يوم الثالث عشر والرابع عشر والخامس عشر وسميت بيضا لأن لياليها مقمرة ومنها أيضا صيام الاثنين صيام يوم الاثنين والخميس من كل أسبوع لقول النبي صلى الله عليه وسلم هما يومان تورد فيهما الآمال على رب العالمين وأبو أن يعرض أملي وأنا صائم. ألوان يا لهم ọlọ́run ọba tó ṣe ìdẹ̀ra onírànlọ́ fún wa èyí tó ga jù nínú ẹ̀ òun ni kó ṣe èmi àti ẹni mùsùlùmí ìdẹ̀ra rẹ̀ iná wa dáwọ́ dúró tó tún wá ní títẹ̀ǹtẹ̀lé ẹni lẹ́yìn ìgbà tí oṣù rọ̀ọ̀dọ́nà lọ á tún kó sí oṣù táàtù máa múra wípé à ń lọ lè ṣiṣẹ́ olóore ńlá mi gẹ́gẹ́ bí ká lè ṣe àìsí ní mọ́kà àtẹ̀mí àtiwọ́ kọ́lọ̀ kọ́mọ́sà ṣe ní ọ̀rọ̀ fún wa. ajẹ́lu kọ́lọ̀ ọba yìí ọba tí ń ṣe gbogbo eléyìí ọ̀kan ló ṣe ní o òun náà lọ́ba tó tóbi ọba tó gbọ́ngbá ní ọba ọlọ́rẹ̀ sí ni. níbi eléyìí ó kálukú lọ́ọ́ máa mà ọba táwọn ròyìn pẹ̀lú pé ọlọ́rẹ̀ ni gbogbo tó kálukú aláǹbẹ̀rẹ̀ lọ́dọ̀ ọlọ́run kámọ̀ yìí pé ó ní àwọn nǹkan kẹ̀kẹ́ tí ò tí ì dóbi tó ń fẹ́ kò sí kankan tẹ̀dá wọn láyé tọ́wọ́ àmọ́ ọ̀run pé àbábára ọlọ́run yọ̀ ká. nínú kéèyàn ọmọ sọ pé báyà bá ọlọ́run ọ̀ká nǹkan kìí ṣe pé lẹ́nu nìkan onípọ̀lẹ́ mẹ́ta kò lákàyè lómi ní pé àà ah, ah. tó sì wá rọrùn kẹ́dọ̀ wá gbọ̀gbọ̀gbọ̀ kó mọ wá lè sọ pé agbára ọlọ́run ọ̀ká nǹkan kan láti ṣe bá a bá tiẹ̀ rí pé ààrẹ tí ó pọ̀ tó bẹ́ẹ̀ kó fẹnu ara rẹ̀ sọ pé agbára ọlọ́run ọ̀ká nǹkan láti ṣe ọ̀pọ̀lọpọ̀ náà ń fi ìṣesí sọ bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ń fi ìwà sọ bẹ́ẹ̀ látara ìfi ìṣesí sọ bẹ́ẹ̀ òní kí ọbẹ̀ náà lásìkò kakọ́ ọlọ́wọ́ tiẹ̀ gbàdúrà ọ̀hún ọ̀sọ̀ kábàrà ọlọ́wọ́ ká tó ń béèrè náà àdúgbàtà ọbẹ̀ ọlọ́wọ́ títí tí sọ́ọ̀fẹ́ wò títí ọlọ́wọ́ tó o tún wá gba ipò míì lọ tó o tún wá wá àwọn babaláwo tó gbóná wọ́n tún wá ń yan àwọn àdúrà máa gorí òkè fún ọ máa gbàwẹ̀ bíríbírí máa lọ lè gbẹ́bọ máa lọ lè ṣe gbogbo àwọn nǹkan tó tako ìlànà tọ́lọ́hún bẹ́ẹ̀ ọba ti dúró ti ọlọ́hún ṣètọ́ọ̀nì ọ̀fà aláṣọ jẹ̀má tó ọba ti dájú kọ ọlọ́hún sòṣè ṣètọ́ọ̀nì ọmọ àpò ọláṣọ tó ọba tó wá síjú lájàwó ṣètọ́ọ̀nì pẹ́rẹ́ yọ̀nà wọ̀ yọ lọ́wọ́ tó ọba tó wá náwó yọ lọ́wọ́ yọọ fà ọ jáde tí òun wájú Ọlọ́run jẹmọ ẹja kíyèsí bá ti mú wo bí ṣe ṣẹlẹ̀ sẹlẹmí nu ṣùgbọ́n tó bá ti dúró déédé ṣètò nìkan kò ní lè mọ ká sọ rẹ pẹ̀lú ẹgbẹ́ yọfà torí délé yìí kó kálukú alága dúró déédé lórí ìtẹ̀lé tọ́lọ́run Ọlọ́run bá ẹwà ọlọ́rẹ́ ni gbogbo tá a sì fẹ́ pátá ló lè sùn fún wa ìkẹ́ ìkẹ́kọ̀ọ́ ọmọ bá nílùú Muhammad àwọn aráàlú àwọn sọ̀rọ̀ bá rẹ̀ ẹjẹ apáyà ọlọ́run bá ṣe fúnra wa jẹ̀mọ́ ẹjẹ wa máa gbìyànjú ká máa jẹ́ kí sí olóore wa kọ́ máa pọ̀ láti lè máa fi tẹ̀lé àwọn eré ìta àti kọjá ní Ramadan torí pé fún àmì táwọn máa fi máa pé ìpínlẹ̀ àti kọjá ọjọ́ ìtẹ́wọ́gbà kò náà ní kéde ojú máa ń dáadáa ṣe lẹ́yìn ìpínlẹ̀ àti tọ́lọ̀ fẹ́ràn ló kọ́ lọ́wọ́ gbà lọ́wọ́ yìí gbòrògbà gbọ́rọ̀ yìí agbawẹ̀ ẹni olówó tọrẹ akọ́kọ́kọ́ tọrẹ àṣedáadáa sáwọn ẹbí àṣedáadáa táwọn bá tó wá ń tọ̀hún náà ní dáadáa àwọn tó máa tẹ̀síwájú eléyìí náà wà túmọ̀ sí wípé ìta sí lákọ̀ọ́kọ́ náà ọjọ́ ìjọba bá. àwọn bá ní ẹja rẹ̀ mọ̀ ìpẹ́ rọ̀mọdọ́nù tó wá jésù kóòlù pàápù sí olóore tá a gbọ́dọ̀ máa sí sí orí mẹ́ rọ̀mọdọ́nù kan wá láti lè wá jẹ́ kára wọ́n yá láti lè máa sí sí olóore ni bákan náà ọjẹ́ ìpìlẹ̀ láti lè fún bẹ̀rẹ̀ lórí òtí bẹ̀rẹ̀ tiẹ̀ nígbà tó bá ti wá bẹ̀rẹ̀ tán ò ní dúró mọ́ o nígbà tó bá ti sẹ́yìn sọ́dọ̀ náà yẹ́yá ò ní jáde kó bẹ̀rẹ̀ ọmọ wa tẹ̀síwájú fún iṣẹ́ olóore yìí torí pé òkun iṣẹ́ olóore wa ìdí ó sì wà lọ́wọ́ bẹ́ẹ̀ òun náà ní kú o ikú ni ó sì ń kálukú lọ́wọ́ ẹ̀ òun ni kòrá ti sọ fún ká máa sin ọlọ́run títí títí táàbì ọ̀pá ìdọ́lọ́run. kí ló máa kí n lásìkò níbi iṣẹ́ rẹ níbi ọjà rẹ gbogbo àwọn tó wù kọ́ lè máa ṣe nínú iṣẹ́ ọgbọ́dọ̀ dín irun wọn gbọ́dọ̀ ló papọ̀ mọ́ àsìkò wọn gbọ́dọ̀ yọ lẹ́lẹ̀ bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn sí olóore mi náà tá a máa ṣe. ọmọ àlè tá a lọ lè mọ̀ pé Ramadan nítorí wọn ṣe lára wa òun náà ní kó ṣe pé pàtó lọ tán á dáa ju bá a ti wà tẹ́lẹ̀ lọ eléyìí ló túmọ̀ nípa agbára Ramadan ló ti ká gbà o ṣùgbọ́n ẹni tó ti pípa rọ̀mọ̀dọ́nà lọ tá ó tún wá burú ju bó ti wà tẹ́lẹ̀ lọ àmì pé rọ̀mọ̀dọ́nà tó gbà náà kọjá ìtẹ́wọ́gbà wájú ọlọ́run lò ó kálukú aláǹká ronú sílẹ̀ yìí ó kálukú aláǹká kíyèsí lẹ́kọ̀ọ́ abẹ́ àforíjì ọlọ́run gbogbo ìgbà ló sílẹ̀ ó ní sílẹ̀ ní rọ̀mọ̀dọ́nà tó sílẹ̀ láàyè lásìkò mí náà o ká má jà kàkọ́ ọlọ́run ò lè foríjì wá ká má sẹ́ fúnpá lọ́wọ́ ọlọ́run gbogbo ìgbà tó ń gbọ́ wọ̀ bàálẹ̀ pẹ̀lú àná ní pé wá sá kíyèsí ní gbogbo ìgbà ń pè ní ká má já kàn níbi àánú ọlọ́run òun lòun máa forí ẹ̀ṣẹ̀ di ẹ̀dá gbogbo ọgbà tó wọ́n sùn sàánú ẹ̀yìn ẹ̀yẹ́ ń sin ọlọ́run ẹ̀ka mójútó àwọn sẹ́ta sẹ́nu ọ̀rọ̀ náà kọ́mọ̀jẹ́ sínú pépà lọ́kọ̀ padà sí ìdẹ́sẹ̀ àwọn ọ̀rọ̀ lè bàjẹ́ o kọ́mọ̀jẹ́ sí pélé tá a wú ilé tá a máa akọ̀rọ̀ lè dùn wà ẹ̀sẹ̀ wó padà o àbí kọ́mọ̀jẹ́ ń pè wá wá wá ń gbogbo sí i wá ń pọ̀ sí i títí tó wá di wípé àwọn ìwà ẹ̀ṣẹ̀ yìí wá lọ lè tẹ̀sùn wọn ju àwọn ìwà dáadáa lọ. ìyẹn lọ́wọ́ bá ikú lásán fọ́nà kúrá nìyí pé gbogbo ẹ ti sẹ́ aburú rẹ̀ bá fi lọ lè tẹ̀sùn wọn ju sẹ́ dáadáa rẹ̀ lọ ó tọ̀ ń mọ̀ sòfò wọn nù ó tọ̀ ń mọ̀ sọ́ọ̀tì wọn nù látara gbogbo dáadáa tó wù kó lóun gbáyé ṣe náà jàmá ẹ̀rí àpèjúwe tó yọ wa. lórí ilé dáadáa ọmọ iléèwé tó ṣe wáyé lápẹjúwe ọjọ́ science ni àbí èyíkéyìí kíláàsì tó wù kó wà náà káfí science àpèjúwe ọwọ́ gba biology ó a one ọgbà a one ṣùgbọ́n pàtó wa débi mass and english àlọ́ lè ní f nine ẹ dákun sùkúl ni bá jàmbá sùkúù wọn ti gbà wọlé kò sí sùkúù tí wọn ti gbà wọlé bó ṣe yí náà nù nígbà tó ń ní àwọn iṣẹ́ olóore tó ń ṣe àwọn iṣẹ́ olóore òbítíbitì iṣẹ́ olóore tó wá jẹ́ sí wípé iṣẹ́ ẹkú rẹ wá lọ lè pọ̀ iṣẹ́ olóore rẹ wò wúlò nígbà tí iṣẹ́ ẹkú rẹ bá ti lọ lè tẹ̀sán ju àwọn iṣẹ́ olóore rẹ lọ. tó bá dé ìjàmbá nínú àwọn tó tún wá kù wá kù bí rọmọdọ́nà ṣe lọ tọ́jú ọ̀nà àyàn bébí àti ẹ àbí tọ́jú ojúṣe tá a tún gbọ́dọ̀ máa kíyèsí táàbù máa bí nílá dáwájú ọlọ́run àti sọ eléyìí nínú tó alákọ̀ọ́kọ́ wípé àwọn ìwọ̀n ọ̀ràn yàn ká mójútó dáadáa eléyìí làkọ́kọ́ ká mójútó àwọn ọ̀ràn yàn wá dáadáa lẹ́yìn tó tó wá pa ọ̀nà bílà nínú ọ̀nà bílà ká mójútó yàmù lẹ́yìn náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn máa ṣe bákan náà àwẹ̀ rọ̀mọdọ́ọ̀nù ló lọ àwọn àwẹ̀ mìíràn tún àwọn àwẹ̀ mìíràn tún bẹ́lẹ̀ tá a máa gbà o. gẹ́gẹ́ bá a ti mọ̀ pé àwẹ̀ anábìrò yẹ fún ayé pé ládàá rẹ̀ pọ̀ débi wípé ọlọ́run ò fi gbèdéke sí bó ṣe mọ́ gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn sí olóore míì lọ́lọ́run sọ fún ayé pé tẹ́ bá ṣe ìtọ́ báyìí ẹ gbà ládàá báyìí tẹ́ bá ṣe ìtọ́ báyìí ládàá báyìí lọ́wọ́ ṣùgbọ́n àwẹ̀ ọlọ́run ò fi gbèdéke sí ó túmọ̀ sí wípé àtẹ̀lé àtiwọ́ ká máa sojú kòkòrò bò láti máa tẹ̀síwájú nínú ìmọ̀ àgbà àwọn àwẹ̀ àgbàgbọ́rẹ́ láti lè dá wọn lára níwájú ọlọ́run. nínú àwọn àwẹ̀ tó lẹ́tọ̀ọ́ tá a lè gbà lùsẹ̀ bẹ́ẹ̀ bá lágbára rẹ̀ ká gbé e láti tó ti ga àwọn wa wálẹ̀ eléyìí náà ń bẹ́ nu ùsùlùmù tí wọ́n máa ń lò nínú education wọ́n á máa gbé e níbo míì wọ́n á gbé e láti ibi tó ga ó náà ti máa ń lo ewu fún wọ́n sì máa gbé láti ibi tó lọlẹ̀ wọ́n mọ̀ wá ju abọ́ sí tọ́ga oní àwọn àtàwọn àlọ́ ìrìnà fún education. èyí tó jẹ́ alákọ̀ọ́kọ́ fi ta fi tó ara wa létí fi ta àmọ̀tẹ́lẹ̀ tá ara wa létí ẹ̀ òun náà ni àwẹ̀ anábìdá awù fóònù anábìdá awù ṣe máa ń gbà á tó bá gbà wẹ̀ lónìí yóò tún lọ́la tó bá gbà wẹ̀ lónìí yóò tún lọ́la ẹjọ́ bá lágbára rẹ̀ èyí tó ga jù nínú àwẹ̀ náà nù téèyàn máa ń gbà téèyàn sì máa ń ní ládàá àwàjù ọlọ́run nínú àwẹ̀ tuntun lọ́la tẹ́pá anábì sallallahu alaihi wasallam ó jẹ́ àmọ̀ yìí pé àwẹ̀ tó lọ́lá jù lẹ́yìn Ramadan òun náà làwẹ̀ tá a fẹ́ sọ yìí àwẹ̀ wo ni òun náà làwẹ̀ oṣù Muharram oṣù wo là ń pè ní oṣù Muharram òun náà ni oṣù alákọ̀ọ́kọ́ nínú ọdún àwa mùsùlùmí tá a bá wo nísìnyí a rí pé Ramadan lóṣù kẹsàn-án Shawwal lóṣù kẹwàá Dhul-Qa'da oṣù kọkànlá Dhul-Hijja oṣù kejìlá oṣù alákọ̀ọ́kọ́ làwọn pè ní nínú àwẹ̀ ní oṣù yìí àwẹ̀ tó lọ́lá ní ẹ̀mọ́ gbà ní o pàápàá jùlọ ọjọ́ kẹwàá tá a mọ̀ sí aṣúwá àti ọjọ́ kẹsàn-án tá a mọ̀ sí táṣúwá gbogbo àwọn eléyìí náà ká máa dé mẹ́rin nínú àwọn àwẹ̀ tá a máa gbà ní tó ẹ̀kọ́ ẹ̀kọ́ òdè mẹ́rin tó máa rántí gẹ́gẹ́ bó ti máa rántí wípé ẹ dákun sóòrò ò tí wò nígbà tá a wà nú àrò ẹ̀kọ́ kálukú aláwọn òde mo ọ̀rẹ́ yẹn lè fi wẹ̀ ní olùkọ́ ìsìnlẹ̀ ìkàlẹ̀ tí òun mà ti mọ ònílọ̀ sínú ó kálukú ní ọmọ sáré kó o tè lọlé torí kálukú náà fẹ́ lọ sínú bẹ́ẹ̀ náà ló kálukú wa náà gbogbo àwọn àwẹ̀ tá à ń sọ yìí méjì wọ́n sì máa rán létí wọ́n ó tà á létí aṣọ ni ó máa wá ó sì máa béèrè lọ́wọ́ àgbẹ̀ dákun sáwẹ̀ àwẹ̀ asúlá ò tí dé àwẹ̀ sùnmọ́ àrọ́mọ̀ ò tí dé gbogbo àwọn kan wọ̀nyí ń kálukú wa náà àmọ̀ràn àwọn létí ẹ̀. bákan náà àwẹ̀ tó lọ́lá táwọn gbà òun náà ní sítù ṣàwáàlì àwẹ̀ mẹ́fà ní oṣù ṣàwáàlì eléyìí tá a wà mẹ́rin alẹ́ sallallahu alaihi wasallam ojú yé wa inú àti tàbá wa Abu Ayyub al-Ansari ojú yé wa yí pé ẹni bá gba Ramadan tó tún wá gba àwẹ̀ mẹ́fà ní oṣù ṣàwáàlì ànábì ní irú ẹni bẹ́ẹ̀ ọ̀dà ẹgbẹ́rẹ́ tó fi bíbí ọdún kan gbà àwẹ̀ ni abẹ́rẹ́ kan kọ́dà àwọn àbá sí wọ́n ní àmàkà yìí pé gbogbo etí ó wáyé nínú Ramadan nígbà téèyàn fi yóò máa jẹ́ gẹ́gẹ́ gbà téèyàn gba àwẹ̀ oṣù mẹ́wàá èyí tó wá gbà nínú Shawwal òun ọmọ àdá ẹgbẹ́ bí oṣù méjì abẹ́rẹ́ kan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pẹ̀lú àwọn àlàyé mi ṣùgbọ́n tá a dábẹ́ fún bẹ́ẹ̀ níta ẹni mú àpèjúwe yẹn wáyé pé ọ̀dà ẹ̀gẹ́ jẹ tóbi ti di ọdún kan ọ̀dà ẹ̀gẹ́ tóbi gbà wẹ̀ nítorí ẹ̀bá lè gbìyànjú yàmá tọ̀wọ́ wá kíyè sára tó o bá wò pé màá padà gbà á màá padà gbà á màá padà gbà á wọ́n kàn ń pé wọ́n sọ yín pé atún ọ̀sùn padà torí pé lánàá náà lábẹ́rẹ́ rọ̀mọ̀dọ́n tó fẹ́yìn káàdìsí káyà ṣàwádìí tó tún dé àbí ṣàwádìí tún dé lòlùkọ́ àtàwọn tún dé káàdìsí káyà báyìí látara eléyìí kó kálukú wa náà ká má wàá máa ṣe ìṣe wípé màá padà ṣe é màá padà ṣe é torí bí màá padà ṣe é nì níbi tíṣe ìdánwò tí màá ráàyè wọlé sí nílá ni o kó kálukú wa náà ká fi sẹ́mi àwọn ṣùkúrú náà ṣàwọ́ọ̀lì ẹni wọ́n bá ti bẹ̀rẹ̀ kó gbìyànjú kó parí ẹ̀ ẹni tí wọ́n bá ti parí ẹ̀ bàbá tí ti bẹ̀rẹ̀ kó ló gbìyànjú kó lè ti rẹ̀ torí pé ńlọ wẹ́rẹ́wẹ́rẹ́ náà lò lè. àwọn bẹ́ẹ̀ kan wá wáyé bẹ́ẹ̀ wípé ní adáfọ́ tó jẹ àwẹ̀ Ramadan bóòlù kó ṣe èyí tó dáa jù ní pípé ẹni bá jẹ Ramadan tí Ramadan tó jẹ tí ó pọ̀ dípò pé tí ó fi lè kó gbogbo ṣàwálì fẹ́ẹ́yà àwọn bá yà ṣe wẹ́n bẹ́ẹ̀ lójú kòkòrò tó kọ́ tara gba àwọn Ramadan tó jẹ kọ́ wá gba títà mí náà ṣàwálì ṣàwálì gbó lọ tó bá wá rí wípé kìnìyẹn tí bíbọ́ọ̀tì ó ṣòro ó ṣe ṣàwálì olùkọ́ máa ń lọ́wọ́ àwọn àbáàlì kọ́tara gba ṣàwálì wọn náà kọ́ padà máa wá san gbèsè rọmọdọ́ọ̀nù ṣùgbọ́n gbèsè rọmọdọ́ọ̀nù náà kásán náà ní yárayára òun ló dáa jù gẹ́gẹ́ bí ìsìláàmù ti sọ bí ìsìláàmù ti kọ́ wa pé ọ̀ràn yàn á tètè máa san ní kíákíá ni bákan náà àwẹ̀ tá a lè gbà òun náà ní àwẹ̀ mẹ́sàn-án nínú oṣù dòlẹ́híjà pàápàá jùlọ ọjọ́ kẹsàn-án ẹ̀ ìyẹn oṣù tí ó tẹ̀lé ìtààmú lẹ́yìn lè ìyẹn lóṣù tá a máa ṣe ọdún léyà àwọn ọjọ́ mẹ́sàn-án bẹ̀rẹ̀ nì gbọ́dọ̀ pé ọjọ́ kẹsàn-án òun ni wọ́n máa gbọ́ àràbá a máa gba àwẹ̀ láti jọ́ tí oṣù mú bá ti bẹ̀rẹ̀ a lè gbà ẹni wá lè gba gbogbo ẹ̀ ṣùgbọ́n tí wọ́n wá lágbára àti gba gbogbo ẹ̀ kò gbọ́dọ̀ tún sàṣùkúyè kò gbọ́dọ̀ sàṣùpìyè kọjọ́ àràfọ́ wa bọ̀ wọn lọ. kí ló bá àbẹ́bí sọ fún wa pé àwẹ̀ tó àràfá ọlọ́run á máa fi pa ẹ̀sìn ọdún méjì lọ́lọ́run máa fi parẹ́ wọn lé àbẹ́ ìwò kan kí la tún fẹ́ lọ́dọ̀ ọlọ́run ti fà jù mọ́ kéèyàn máa wá sọ ikú ọlọ́run òṣòro ibò torípò tí ìkọ́lé ọlọ́run òṣòro ibò torípò ògùn mọ́tò ọlọ́run òṣòro ibò ládùúgbò rẹ lálá tó ṣe fún ọ ẹ jẹ́ ọmọ dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ká máa mọ̀ọ́rẹ́ o látara ká máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ká máa mọ̀ọ́rẹ́ ọlọ́run fún ọ̀sán lékún dáadáa wa o. táwọn náà mọ̀ wá sásùkú yẹ gbogbo láwọn ọjọ́ ẹ̀yìn èèyàn ètè kọ́kọ́ náà lọ́wọ́ o alẹ́ yẹn gba àwẹ̀ ọjọ́ kan ọlọ́run sì ti pa àwọn àṣìṣe ọdún méjì rẹ mú ni ẹ wo oríire lálá mú ni àwọn eléyìí náà ká dé lẹ́nu òun náà ní pẹ́ẹ́dé kà máa sọ bákan náà àwọn ọjọ́ mẹ́ta nínú gbogbo oṣù ọjọ́ kẹtàlá ọjọ́ kẹrìnlá ọjọ́ kẹẹ̀ẹ́dógún bákan náà ẹni tó lè pé ọ̀dọ́ọ̀nà yìí ó ti tún ó ti sọ ọ́ di àkúrí kó ló gbìyànjú kó dé lẹ́mìí kó máa gbà á látara àwọn aládá ìgbẹ̀ nínú ààwẹ̀ pápá jùlọ àlejò wa náà máa ń gbà á sallallahu alaihi wasallam kódà níbi sàlàyé fún wa yìí pé nínú tó wọn bí gbà á ó yàtọ̀ sí ìtọ́pọ̀lọpọ̀ àwọn kan táwọn gbọ́yé táwọn rí mú jáde mẹ́rin lórúkọ àná ìmọ̀ agbára ẹjọ́ mẹ́ndé ó ló máa fi sọjọ́ bí ìmú ni àwọn náà máa sọjọ́ bí ànẹ́bì tó bá máa sọjọ́ bí ànẹ́bì wọn náà máa gbà àwọn ẹjọ́ náà tó bá ẹ̀kọ́ wálé máa ní sọjọ́ wọn náà máa gbà àwọn ẹjọ́ náà tó bá ẹ̀kọ́ lè wù lọ́wọ́ á tẹ̀lé tàṣé èyí tá ànẹ́bì sàlàyé níbi ọ̀rọ̀ náà òun ni wípéjọ́ mẹ́ndé ìjọ tọ́ọ̀sì òun ni ọjọ́ tí ọlọ́run máa pé káwọn láì àníbi náà wọn á níbi ẹ̀kọ́ jẹ́ pípa àwọn akóṣe ẹ̀hún lọ́dọ̀ ọlọ́run kó wọn wà lẹ́ni tó mọ́ lẹ́ni tó ń bá ọ̀pọ̀ lọ. torí ti eléyìí káwọn náà kọ́sẹ̀ àníbi lórí eléyìí káwọn náà máa gba àwẹ̀ níjọ mọ́ndé níjọ tọ́sídẹ̀ bẹ́ẹ̀ bá lágbára rẹ̀ bẹ́ẹ̀ abẹ́rẹ́ bàtà lánàá nù ẹ̀ gbogbo àwọn iṣẹ́ olóore nìyí tẹ́lẹ̀ àwọn aṣọ fún ọjọ́ lójú ọlọ́run ọlọ́run sàṣẹ الدين اللهم إنا نسألك فعل الخيرات وترك المنكرات وعف المساكين وأن تغفر لنا وترحمنا وإذا أردت لغالك فتنا فاقبضنا إليك غير مفتونين اللهم آسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة نسألك اللهم أن تغفر لنا وترحمنا رحمة من عندك تغنينا بها عن رامة سواك اللهم يا أيوب يا قيوم برامتك نستغيث ولا تكلنا إلى أنفسنا طرفة عين ولا أقل من ذلك ولا أقل من ذلك على الله توكلنا ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين برحمتك يا أرحم الراحمين وصلى الله على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم قم إلى صلاتكم